èyí ni ìtàn ìgbésí ayé rotimi akeredolu wọ́n bí rotimi ọdún ayọ̀ akeredolu ẹni táwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ̀ fẹ́ràn láti máa pè ní àkẹ́tì lọ́jọ́ kọkànlélógún oṣù keje ọdún 1956 sí ìdílé olóògbé ẹni ọ̀wọ̀ J.O. ọlá akeredolu ti ìlú ọ̀wọ̀ àti ajíhìnrere Grace akeredolu tó jẹ́ ọmọ bíbí ìlú igbótú níjọba ìbílẹ̀ ẹsẹ̀ odò nípínlẹ̀ Ondo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ government school tó wà nílùú Ọ̀wọ̀ tí í ṣe ìlú bàbá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìwé kíkà rẹ̀ ó kọ́kọ́ lọ sí iléèwé girama Akinas nílùú Àkúrẹ́ lọ́dún 1968 lẹ́yìn tó parí níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọdún kan péré ló lò ní Akinas kó tó lọ síléèwé girama Loyola College níbàdàn lọ́dún 1970 níbi tó ti ka ìwé rẹ̀ jáde akérèdọ́lù tún fìgbà kan lọ sílé ẹ̀kọ́ comprehensive high school tó wà ní ayétòrò fúngbà díẹ̀ níbi tó ti ṣe hsc ìwé gíga ìgbà náà kí wọ́n tó padà wá gbà á wọlé sí fásitì ifẹ̀ èyí táwọn èèyàn mọ̀ sí ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì lónìí láti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin lọ́dún 1974 nígbà tó wà ní fásitì ifẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń pè é nígbà náà òun ni wọ́n yàn bí igbákejì ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ láàrin ọdún 1975 sí 1976 ọdún 1977 ló kẹ́kọ̀ọ́ gboyè gẹ́gẹ́ bí amòfin kó tó lọ parí èyí tó kù nílé ẹ̀kọ́ àwọn lọ́ọ̀yà tó wà nílùú èkó ìdí agbẹjọ́rò ló ti di ìlú mọ̀ọ́ká tó sì padà dé ipò agbẹjọ́rò àgbà ìyẹn senior advocate of nigeria san lọ́dún 1998 láàrin ọdún 2008 sí 2010 ni wọ́n yàn án gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí Akérédolú wà lára àwọn tó ń ké tantan lásìkò tí ààrẹ Umaru Yar'Adua fi ń ṣàárẹ̀ ṣùgbọ́n tí kò fẹ́ gbé ìjọba fún igbákejì rẹ̀ nígbà náà ìyẹn ọ̀mọ̀wé Goodluck Jonathan pé ó gbọ́dọ̀ gbéjọba sílẹ̀ fún igbákejì rẹ̀ nìyẹn lára ipò tí Akérédolú tún dì mú nípa iṣẹ́ ìmọ̀ òfin ní ti adájọ́ àgbà àti kọmíṣánná ètò ìdájọ́ nípínlẹ̀ Ondo láàrin ọdún 1997 sí 1999 lásìkò ìjọba ológun ọ̀gágun Anthony Onyerugbulem Akérédolú jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó jẹ́ olùdásílẹ̀ àti alákòóso iléeṣẹ́ amòfin Olújìmí and Akérédolú and co èyí tí òun àti amòfin àgbà àti mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí nígbà kan amòfin àgbà akin olújùmí jọ dá sílẹ̀ lọ́dún 2009 thousand and nine làwọn olóyè ẹgbẹ́ agbẹjọ́rò kan fẹ̀sùn ṣíṣe owó ẹgbẹ́ báṣubàṣu kan àkẹ́tì ọ̀rọ̀ yìí fa awuyewuye díẹ̀ kí ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà tó fagilé ẹ̀sùn náà ó ṣeé ṣe kó jẹ́ ipa takuntakun tó ti kó lórí ìdàgbàsókè ìmọ̀ òfin lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí amòfin ló ṣokùnfà bí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò nàìjíríà ṣe pinnu láti fi olú ilé ẹgbẹ́ wọn làbújá sọ̀rí akérèdọ́lù lọ́dún 2012 bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́ díẹ̀ tí òjò ti ń pa igun akérèdọ́lù bọ̀ nínú ètò òṣèlú nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá tinubu pàápàá ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tó kọ nípa àkẹ́tì oṣù kọkànlá ọdún 2011 ló darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùdíje tí wọ́n fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ ondo lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Action Congress of Nigeria ACN nígbà náà ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2012 ni wọ́n dìbò yàn án tí wọ́n sì nawọ́ rẹ̀ sókè gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ ACN tí yóò lọ kojú Olúṣọlá Òkè tó ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti gómìnà Olúṣẹ́gun Mímíkò tó tún fẹ́ díje lẹ́ẹ̀kejì lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour lọ́dún náà lọ́hùn-ún nígbà tó ń polongo ìbò lára àwọn ìlérí tí akérèdọ́lù ṣe nígbà náà ni láti pèsè iṣẹ́ fún ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n àwọn ọ̀dọ́ láàrin ọgọ́rùn-ún ọjọ́ péré tó bá dorí ipò akérèdọ́lù fìdí rẹmi nínú ètò ìdìbò náà ṣá o mímíkò ni wọ́n padà dìbò fún láti lọ́ọ́ ṣe sáà kejì ojú ni kinní ọ̀hún kúkú pẹ́ sí ká tó wí ká tó fọ̀ ọdún mẹ́rin míì ti pé àkẹ́tì tún gba fọ́ọ̀mù ìdíje sípò gómìnà lọ́dún 2016 kò sóhun tó ń jẹ́ ẹgbẹ́ ACN mọ́ lásìkò yìí àwọn náà ti darapọ̀ wọ́n ti di ẹgbẹ́ All Progressives Congress APC ààrẹ Goodluck Jonathan ti ẹgbẹ́ òṣèlú Democratic Party ti kúrò níjọba ìjọba àpapọ̀ sì ti bọ́ sọ́wọ́ ààrẹ Muhammadu Buhari tó díje lábẹ́ àsíá ẹgbẹ́ APC lọ́dún 2015 kò rọrùn fún Àkẹ́tì lọ́dún 2016 láti rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC gbà mọ́ ó dàbí ẹni pé tírélà ti gba àárín òun àti alátìlẹyìn rẹ̀ lọ́dún 2012 kọjá ọkùnrin oníṣòwò kan láti ìlú ìkàrẹ́ àkókò olùṣègùn abraham ló dàbí pé wọ́n ń ṣe àtìlẹ́yìn wọn fún un òjúmọ́ kan wàhálà kan ni wọ́n fi kinní ọ̀hún ṣe títí tí wọ́n fi ṣètò ìdìbò abẹ́lé nínú oṣù keje ọdún 2016 àárín àwọn olùdíje mẹ́ta tí kinní ọ̀hún wà nígbà náà ni olùṣègùn abraham ẹni táwọn èèyàn ti gbà pé òun ni yóò jáwé olúborí olúṣọlá òkè àti rotimi akérèdọ́lù àárọ̀ kùtùkùtù ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìdìbò abẹ́lé wọn nínú gbọ̀ngàn àṣà ìgbàlódé dome tó wà ní alágbàká lákùrẹ́ lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó sì tó nǹkan bíi aago mẹ́ta òru kí wọ́n tó parí rẹ̀ nígbà tí wọn yóò sì kéde èsì ìbò ọ̀hún kọ́ akẹ́tì ló jáwé olúborí abraham ṣe ipò kejì nígbà tí òkè ṣe ipò kẹta bí àlá lọ̀rọ̀ yìí rí lójú àwọn alátìlẹ́yìn àkẹ́tì mírèkù gidi ló jọ lójú wọn pé ọ̀gá àwọn lè padà rọ́wọ́ mú kó sì gba tíkẹ́ẹ̀tì ìdíje mọ́ Abraham lọ́wọ́ pẹ̀lú gbogbo àtìlẹ́yìn tó rí gbà láti Èkó ilé ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 2016 tí wọ́n fi ọjọ́ ìdìbò sí pé ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2016 làjọ elétò ìdìbò kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí pẹ̀lú ìbò rẹpẹtẹ tóun nìkan ni jẹ́gẹ́dẹ́ náà ní ìbò tó ṣe díẹ̀ nígbà tí Olúṣọlá Òkè tó lọ bínú díje lábẹ́ àsíá ẹgbẹ́ Alliance for Democracy AD náà jà raburabu ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún 2017 ni wọ́n búra wọlé fún un tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu gẹ́gẹ́ bí gómìnà kò sí ìṣòro fún un rárá tó fi gba tíkẹ́ẹ̀tì láti díje lẹ́ẹ̀kejì pẹ̀lú bí wọ́n ṣe nawọ́ rẹ̀ sókè lọ́jọ́ kọkànlélógún oṣù keje ọdún 2020 pé òun ni yóò tún padà díje ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2020 ni wọ́n ṣètò ìdìbò kò sì fi bẹ́ẹ̀ làágùn tó tún fi fẹ̀yìn Èyítáyọ̀ Jẹ́gídẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP àti igbákejì rẹ̀ tẹ́lẹ̀ Ajayi Agboola tó díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Senate Labour Party balẹ̀ látìgbà náà ló ti wà nípò kó tó di pé àìsàn ńlá kan tí kò ṣeé wò ìyẹn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ gbé e ṣánlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé gómìnà yìí kọ́kọ́ ń bo kinní mọ́ra tó sì ń sọ pé kò sí ohun tó ń ṣe òun ṣùgbọ́n nígbà tí àìsàn náà le sí i tó sì di pé ọkùnrin gómìnà yìí bẹ̀rẹ̀ sí rù hàn gógó ló kéde pé òun fẹ́ lọ gba ìtọ́jú lókè òkun ṣùgbọ́n àìsàn náà ti mú un gidigidi ojú àpá kò sì jọ ojú ara mọ́ fún arákùnrin nítorí àmúdi náà kò jẹ́ kó ráàyè ṣe iṣẹ́ ìlú tí wọ́n yàn fún ṣé Yorùbá ní àìsàn ló ṣe wò kò sẹ́ni tó rí tọlọ́jọ́ ṣe ikú mú gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ ọ̀hún lọ lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́rin